bóòtọ́ ni bí rọ́ọ̀nì kọ̀ọ̀má kò sí tọ́fẹ́ fi eléyìí ni ipò tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lónìí kọ̀ọ̀kan mi kìí sèmi bá wí eléyìí máa sọ èèyàn di kèfèrí o onáàlà ìgbàgbọ́ ti yè méjì bí bí rọ́ọ̀nì ń pa ó ṣe déédéé ó sì jẹ́ pé rọ́ọ̀nà náà ni gbogbo ẹ̀ ṣe déédéé èmi àwọn ọmọ ni ń sọ ìmọ̀ bó tọ́lá nàbì Muhammad sallallahu alayhi wa sallam yìí sì máa bí rọ́ọ̀nì ẹni tó bá ti gbà bẹ́ẹ̀ òun náà ti ṣe kèfèrí ní ìṣe kèfèrí tọ́já pé kí ló bí iyèméjì ẹlẹ́karùn-ún àwọn bàbá nìyẹn o àwọn bàbá àgbà àwọn bàbá bàbá bàbá bàbá òun náà ni kófòrò nifaq àwọn mùnáfíkì àwọn ọmọlẹ́yìn Ubay àbí Abdullahi ibn Ubay ibn Salul. Agba nínú gbogbo mùnàfíkì àgbà ńlá yìí díjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà àwọn ọmọlẹ́yìn tiẹ̀ nù òun náà ní kí ìgbàgbọ́ wà ní ọkàn káma wa kpọlọ sọpọ àgbọ lọwọ bá gbọ a lè parọ́ fún yàn ṣùgbọ́n a lè parọ́ fọlọ jẹtẹlẹ ìbáyé wa àwọn kèfèrí wọ̀nyí àwọn náà la fẹ́ mẹ́nu bà àtúbọ̀tán wọn bó tilẹ̀ jẹ́ pàtúbọ̀tán burúkú tí ń retí wọn ń tún retí ẹni tó ń tún jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó ṣe pé ìwà púpọ̀ nínú ṣèṣì rẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ jàrá ọwọ́ á ṣe bẹ́ẹ̀ orí àwọn àwa abú ìwà ẹ̀ṣẹ̀ yìí náà ló kú lé lórí kò túbá lọ sọ́dọ̀ ọlọ́run tí kò fi pa àìdá rẹ̀ aburú rẹ̀ ọwọ́ á pọ̀ jọjọ ju pé ó tẹ̀wọ̀n ju dáadáa rẹ̀ lọ tó bá wu ọlọ́run ọba wa ń jọ gbé ní alkiyama ó lè sàmójúkúrò fún lórí àìdá rẹ̀ kó ni wọ́n fi sálì jánà láì jìyà nídà míì tó bá wu ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ò ní kó wọ́n fọ́ má kó tó di pé ọwọ́ àlìjánà pẹ̀lú iná iná ìbẹ̀nu tọ́lọ́ fi máa ṣe àfọ̀mọ́ fáwọn ẹni tí ọba wà àlìjánà tó ṣe yí pé ìwọ ẹ̀ṣẹ̀ wọn yóò mú wọn kọ́kọ́ ya nánà kọ́ lọ́wọ́ sànù wa ṣùgbọ́n ìdùnnú tiwọn òun náà ni pé bí wọ́n bá tiẹ̀ wọ́ná wọn ò ní máa bẹ nínú náà yẹn gbére àtúbọ̀tán ìgbàgbọ́ òun náà ni iná síbẹ̀ mọ̀ pé a ti sọ nípa àtúbọ̀tán ìgbàgbọ́ òdodo òun náà ni kíni alìjẹ́nà àtúbọ̀tán àìgbàgbọ́ òun náà ni iná kíni ń jẹ́ iná kí sì ló wà nínú náà lọ́nà tó fi jẹ́ pé èmi pẹ̀lú rẹ á fi lè sọ́ra fún ká má bàa dán máa bẹ̀ kọ́lọ́n dákun kó ṣàánú wa kó má sì wá lọ́ máa ná kọ́lọ́n dákun kó sì kẹ́ wa pẹ̀lú àlìjáná kó má bà wá láwọ̀ jẹ́ pẹ̀lú náà kò sí tàbí ṣùgbọ́n ìpè ọlọ́run ọba tó dá gbogbo nǹkan òun ló ṣe gbogbo nǹkan òun ló sì mà nípa gbogbo nǹkan ó wu ọlọ́run wípé kọjá pé iná iná ló wọ́n máa fi sí ìyà jẹ àwọn ẹni tó bá takùtù. wípé iná ló wọ́n máa fi fìyà jẹ àwọn ẹni tó bá takùtù nítorí kò ń ló dá gbogbo nǹkan ó ti mà wípé iná òun ló le jù láti fìyà jẹ èèyàn àti láti fìyà jẹ gbogbo ohun tí èèyàn bá fẹ́ fìyà jẹ ìdínú tó fi wá nínú àdìsá anábì sallallahu alaihi wasallam pé la yu'adhibu bin-nar illa rabbun-nar ẹnìkan ọgbọ́dọ̀ fìyà ọgbọ́dọ̀ fìyà fìyà jẹ yẹn o yàtọ̀ sí Ọlọ́run ọba tó dáná Ọlọ́run ọba tó dáná nìkan ló lè fi iná fi jẹ̀yàn yà nǹkan kan yọ yín lẹ́nu ẹ wá bẹ̀rẹ̀ sí ní múná ẹ̀ ń dà á lù wọ́n àṣìṣe lẹ́ ń ṣe o ẹ má dáná lù wọ́n ẹ wá nǹkan mìíràn fi pa wọ́n bọ́yé irun àbí kòkòrò míì ẹ má dáná lù wọ́n nǹkan míì ní kẹ́ wá kẹ́ fi ṣògùn wọn ẹ rí i pé ìgbà tí apá kan nínú àwọn ṣíà à ń pè wọn ní alùpùpù àwọn tó gun gèrè kọjá ewé wọn pe Ali ibn Abi Talib wọn ló lọlọ eléyìí ọ̀rọ̀ burúkú ni eléyìí tó ti pẹ́ ni tó sọ ọ lẹ́tọ̀ọ́ sí kó jẹ ìyà burúkú Ali yìí ni kí wọ́n gbẹ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní da àwọn èèyàn yìí sí wọ́n á jó wọn ní náà tí wọ́n bá ti mú ẹnìkan nínú wọn déwájú ibi tí wọ́n ti jó ná yọ mọ wá sọ fún Ali pé mo ṣẹ̀ṣẹ̀ gbà pé gan lọ́lọ́ ni torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ fi náà fi àjẹyàn àfọ̀bàtọ́ dáná ajẹ́ pé wọ́n lọ dáa subhanallah ó tó bá wọn tó bá wọn tó kó bá mi torí ẹ àgbọ́dọ̀ fi náà fi jẹyàn yà á wà nǹkan mìíràn fi jẹyàn yà ni alimami al-Ghazali rahimahullah nínú tírà rẹ̀ Ihya Ulumuddin ó ní wọ́n ti sọ fún ọ ìwọ náà sì ti gbọ́ wọ́n ti sọ fún ọ ìwọ náà ti gbọ́ bí anna an-nara mawridun lil ipe iná o ibi tó ní kálukú wọ́n gbà kọjá ni abẹ́yẹn ò ti gbọ́ mo rò ti gbọ́ abẹ́ẹ̀ ti gbọ́ bí wọn bá ti gbọ́ lọ lónìí o lè ra àlìjáná wọ̀ tó bá ti jọ gbẹ̀ndà kìyàmà àfi kọjá pọ̀ sọ dáná ẹni tí ó bá ti la iná já kò ní wà àlìjáná hikima tó wà ń bẹ pọ̀ torí tó bá yẹ kó ma àlìjáná wọn kàn lọ sọ sí àlìjáná lásán ni láì gbaná kọjá kò ní mewu ńlá tọ́lọ̀ ń yọ òní bẹ́ẹ̀ torí di eléyìí olóòtí mà ike kò sẹ́nìkan nínú wa bọ́yọ̀ máa nání bọ́yọ̀ máa àlìjẹ́nà tí ó lọ sí ibi tó jẹ́ létí ẹ̀ láì jẹ́ pé iná ni ó gbà kọjá gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ wípé wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya kò sẹ́nìkan nínú yín o àfi jẹ́ pé ó iná kọjá kò sẹ́nìkan nínú wa àfi kó jẹ́ pé ara aná ni ó gbà kọjá àdéhùn lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run tí ò sì ní tí ò ní sáláìsẹ̀ kódà ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ ọjọ́ gbẹ̀ndà lókè àmọ́ là ń retí ọlọ́run á sọ yìí pé thumma nunajjil ladhina ttaqaw á wàá la àwọn ẹni tó ń páyọ̀ ọlọ́run wọ́n rọ̀ ọ́nà kọjá wọ́n fi sọdá sọ́nà àlùjánnà wa nadharu adh-dhalimina fiha jithiya ṣùgbọ́n àwọn alábòsí ń kọ́ inú rẹ̀ làwọn ò lè sí inú náà làwọn ò lè sí ẹnìkan á gbé a ah, síbẹ̀ nu kéèyàn sọ́lẹ̀tẹ̀ ni kò sí sọ́lẹ̀tẹ̀ àníkọ́lọ́hún jẹ́ arọ́nà kọjá torí pé ọ̀nà tá a gbà ti ń bẹ lórí iná yẹn wọ́n pè ní kíni as-sirat sirat anabi sallallahu alaihi wasallam ń ròyìn ọ̀nà náà ó ní adaqu mina sha'ari wa ahadu mina sayf anabi sallallahu alaihi wasallam ọlọ́wẹ́ ojú irun ẹyọ kan lọ ojú gàgà irun ẹyọ kan lọ lórí rẹ̀ ibi tá a tẹ̀ mọ́lẹ̀ nù ọ̀nà yẹn wẹ̀ jùlọ ẹ dàpọ̀ tí wọ́n bá to irun mẹ́wàá sílẹ̀ tí wọ́n ní kọ́ ọ̀tẹ̀ kọjá ó rí abó ní rí. ó rè kíá ni ó tún wá mú ju idà lọ ó mú ju lọ ẹnìkan idà rírẹ ní máa rẹ́ nǹkan so ibi táwọn atẹ kọjá nù torí ẹ ọrọ wo tí ì gba káfẹ́yìn tì ká sinmi wàláhì gbogbo ẹni tó wálé ayé ọ̀rọ̀ rí ọ̀gbá kọ́ máa rẹ́rìn ẹlòmíì tún rí àárín tákìtì lórí irọ́ àmọ́ bíi tá à ń lọ àmọ́ bá ṣe rọ́nà kọjá bíi tí wọ́n lá gbà àmọ́ bíi tá à ń lọ sáà lìjánà ní àbínà kọ́lọ́ mọ́ sí wa lọ́ọ́ máa ná là ń bẹ́ lọ́njọ́júmọ́ pé rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar mo rí ṣe láyé rí ṣe láyé ọ̀kan ẹni pàtàkì ni mí ẹni mímà ni mí kọ̀ọ̀kan wàláhì kọ̀ọ̀kan oníkàlùkù lọ́jọ́ tá a wí ọmọ dórí ara rẹ̀ ni ojú ọ̀nà ńlá gbà tá a fi lọ sí ibi tá a bá ń lọ olóòtú gbọ́ bẹ́ẹ̀ olóòtú wa mà dájú wípé kò sí iyèméjì nínú pa gba orí iná kọjá ṣùgbọ́n tí ń ṣeni ní iyèméjì ní ìsìn tí ń ṣeni hílàhílo tí iyèméjì wà nípa rẹ̀ tàbí ṣùgbọ́n onípèsè rí kọjá àbí ìní rí dá kọjá àmọ́ gbọ́dọ̀ ìlú eléyìí ò sí iyèméjì ń parẹ́ nítorí wá kù ó kù fún wa ní kíkà wọ́nà bá a ti ṣe ni wọ́n á tẹ̀rì sínú iná jahannama yẹn ìdínú tá fi gbọ́dọ̀ ṣe islam ìdínú tá a fi gbọ́dọ̀ tẹ̀lé tà nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú ntànfẹ́ àti ntànfẹ́ ìdí sínú tá a fi gbọ́dọ̀ jẹ́ kí n tí ó tàn yẹn ilé ayé yìí kọ́ gba tí ò ní tán lọ́wọ́ wa àwa náà rí lójoojúmọ́ jẹ̀mọ́ àwọn tó rí ilé ayé kó jọ sàn-án sàn-án wọ́n ń kú tẹ́lẹ̀ sì kú wọn ò mú nǹkan kan lọ abẹ́rẹ́ ni wọn ò mú nǹkan kan lọ àìmọye iléeṣẹ́ lẹ́lòmíì ní lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ àìmọye iléeṣẹ́ ni ló ní Port Harcourt àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n tún ní lọ láwọn ẹsẹ̀ kúkú lọ ìgbà tí wọ́n kú wàláhì kankan ọba wọn lọ tó fi dórí gègé gègé tó kéré jù tó ẹgbẹ́ lónìí méjì náírà márùn kò ní bá lọ tọba sèṣì sọ ọbẹ kíákíá wọn ti mú kó mẹ ah, pé ọ ìmọ̀ tẹ̀ ń sè bàbá lè fẹ́ fi kọ̀wé ni tọba kàn sí ròun wájú àwọn màláíkà subhanallah alazim torí de eléyìí ẹ mẹjẹ ajẹ kí n tí ó tán yìí kọ́ gba tí ò ní tán lọ́wọ́ wa o ilé ayé sì ń tàn wá jẹ púpọ̀ ń tàn wá jẹ wàláhì ń sì ń ba tí wá jẹ gan ni tó bá sì pé bá a ṣe fàlà fún làbá ń ronú níwọ̀nba nípa àlùkìyàmà wa. ọ̀pọ̀lọpọ̀ wa rọ́nà lọ torí ẹ̀ kí ni jẹ́ iná iná oná ní ilé ìyà ilé tí ọlọ́run bá ti pèsè kalẹ̀ di àwọn kèfèrí àti àwọn ọ̀sẹ́bọ àti àwọn ẹlẹ́ṣẹ̀ ilé tó pèsè kalẹ̀ di wọn pé wọ́n wọ̀ tó bá di ní ọjọ́ gbẹ̀yìn ọlọ́run dákun má ṣe wá lọ́ọ́ máa a ò lè sọ nípa aná gẹ́gẹ́ bí àlìjẹ́nà náà ni àyàfi láti inú tírà ọba tó dáná ọlọ́run ẹlẹ́dàá wa òun ló dá òun ló mà òun ló máa ti ń bẹ nú ẹ̀ àyàsì tún fi láti inú sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tọ́ba tó dá iná tọ́ran sí gbogbo àgbáńlá yìí kó lè bàa jẹ́ olùkìlọ̀ fún wa nítorí kí wọ́n má bàa wọ̀ ná ọlọ́mọ sèmi pẹ̀lú yín lọ́mọ aná ọ̀rọ̀ nípa aná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa àlìjáná ni ó tayọ ń tà kàlẹ́ máa fọpọ́ lọ lásán sọ àbẹ́rò orí wa lásán ẹni tó bá débẹ̀ ló lè sọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀dá ó débẹ̀ nígbà tó lọ́wọ́ bá mú rìnrìn àjò òru nínú tọ́lọ̀ wọn bá ní kí wọ́n fi hàn anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà níná anabi sì ròyìn fún wa lọ́pọ̀lọpọ̀ nípa tó ń bá pàdé nínú ọ̀nà irun tójú òun gan ni nínú ọ̀nà kọ́lọ̀ wọn dákun kọ́ mọ́ sí wa lọ́mọ abẹ. tọ́ a sọ nípa aná ìwọ̀nba díẹ̀ tá a bá lè sọ ni ìwádìí fi hàn wá subhanallah ọ̀rọ̀ tó wá nípa aná tá a bá fẹ́ fi irú ìjókòó yìí mẹ́wàá sọ wà láàánú sọ́tàn ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kò sì sàdédé rí bẹ́ẹ̀ bí ìbáṣe pọ́lọ́ wọn bá fẹ́ fi dẹ́rù bà wá ká má bàa wọ bẹ̀ wàláì ó ti pọ̀ jù èèyàn kan sọ wọn bá téèyàn bá lè sọ ni kọ́ máa jẹ́ ìkìlọ̀ fẹ́mi pẹ̀lú rẹ kọ́lọ́ wọn bá dákun kọ́ máa ṣe wa lọ́ọ́ máa ná wàláì kò sẹ́ni tí náà lè jò ó wàláì kò sẹ́ni tí inú lè jò àfẹnjọ́ lọ́wọ́ bá bá ṣe léèwọ̀ lórí ẹ̀ ọlọ́run kọ́dá kókó ṣe iná léèwọ̀ lórí wa torí ẹ̀já bẹ̀rù ọlọ́run iná lé kọ́lọ̀ má ṣe wá lọ́mọ abẹ. kásìpọ̀ ládùúgbò lójoojúmọ́ jẹ̀mọ́ pé kọ́lọ̀ wọn dákun kọ́ ṣàánú wa wàláì èèyàn lágbára èèyàn lágbára àfẹnitọ́lọ́wọ́ bá bá ràn lọ́wọ́ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ẹjọ́ pọ̀ nù àdúrà wa àdúrà ńlá ni pé wọ́n lọ́n dáadáa ni kò fún wa láyé dáadáa náà ni kò tún fún wa lọ́la al-qiyam làwa níbi ìyá àwọn orúkọ tí náà ń àwọn orúkọ wọ̀nyí iná làwọn orúkọ tó gbajúmọ̀ èyí tí náà ń jẹ́ iná ń jẹ́ anar iná nìyẹn ẹ̀rí kọ́ ló ń sọ pé wa man ya'si Allaha wa rasulahu wa yata'adda hududahu yudkhilhu naran khalidan fiha wa lahu adhabun muhin ẹnikẹ́ni tó bá kọtí ọlọ́run àti tànàbì sallallahu alayhi wa tó sì ń tayọ ẹnu àlà ọlọ́run ọlọ́run ọba ó inú rẹ̀ ni ó máa láéláé ìyà tí sísọ ní dẹni yẹpẹrẹ ń bẹ fún nínú rẹ̀ anar nínú orúkọ nánu anar onásì ní ná iná iná láti sọ pé ọwọ́ náà ẹlẹ́kejì jahannam ó dájú pé gbogbo alágbọ́rí ọlọ́mọdé àmà ọlọ́mọsíwá lọ́mọ abẹ jahannama yìí ẹ̀rí kó wá nínú ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'an kọ́lá ọba ti sọ fún akéjà hennam ó ń pèsè rẹ̀ lẹ́kalẹ̀ ní àwọn ọ̀tá wọn. ọlọ́ni inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a dájúdájú ọlọ́run yóò kó àwọn munafiki àti àwọn kèfèrí yóò kó wọn jọ lápapọ̀ sínú náà jahannam ilé ìtúndínlọ́kọ̀ mi fún náà wàá rí i pé iná kan náà ni àmọ́ orúkọ rẹ̀ wà lóríṣiríṣi iná kan náà ni ṣùgbọ́n ìpele ìpele ìpele ìpele lọ sísàlẹ̀ ìnina kébà sọ pé àlìjáná kan náà ni ṣùgbọ́n ìpele lórí ìpele lórí ìpele lọ sókè ìlà àlìjáná tọ nínú orúkọ náà ni alhamim tó gbóná ọlọ́wọ́n bá wa oní walladhina kafaru wa kadhabu bi ayatina àbí aljahim aljahim nínú orúkọ anánu ọlọ́ni walladhina kafaru wa kadhabu bi ayatina ulaika ashabul jahim ọlọ́ni àwọn ẹni tó sáyé gbàgbọ́ tí wọ́n pe àwọn ayọ̀ ọlọ́wọ́n bá nírọ́ àwọn eléyìn lára náà àwọn lára iná jahim nínú orúkọ aná as-sa'ir ọlọ́ni inna Allaha la'ana al-kafirina wa a'adda lahum sa'ira ọlọ́ni la'ana àwọn kẹfẹ́rí ó sì ti pèsè iná sa'ir ó pèsè rẹ̀ ẹlẹ́dẹ̀ wọn nínú orúkọ aná ẹlẹ́karùn ọ̀nà ni saqar ọlọ́wọ́ bá ní yawma yushabuna fi an-nari ala wujuhihim dhuqu massa saqar ọjọ́ tí wọ́n máa wọ́ wọn gbójú wọn tí wọ́n máa wọ́ wọn sọ nínú náà ẹ tọ́ iná sákọ̀rù wò iná sákọ̀rù ọ̀kan tó nù nínú orúkọ aná ẹlẹ́kẹfà alḥuqama ọlọ́wọ́n bá ní kalla layunbadhanna fil huqama wa ma adraka mal huqama narullahil muqada huqama ọ̀kan nínú àwọn orúkọ aná nù nínú àwọn orúkọ aná òun náà ni lọ́gọ̀ kẹlà ìnáha lọ́gọ̀ nínú orúkọ aná nù olùjò nínú orúkọ aná òun náà ni darul bawar ilé òfò táwọn èèyàn ti ṣòfò ilé ìparun tí wọn ò ní kú tí wọn ò sì ní tí wọn ò sì ní sẹ́mi ọlọ́wọ́n bá ní alam tara ila alladhina baddalu ni'matallahi kufra wa ahallu qawmahum darul bawar jahannama yaslawnaha wa bi'sal qarar nínú orúkọ anánu darul bawar ẹ̀rí kọ́ lọ́n tún ní jahannam òun náà ní jahannama òun náà ní darul bawar tó wọ́n jẹ́ pé gbadal ẹni gbogbo wọn jẹ́ fúnná yẹn ni pé àwọn orúkọ ni tí ń túmọ̀ sí nǹkan ẹ̀yọ̀ kan náà èyí owó lè máa jẹ́ nínú kọ́ ọlọ́dàkùn máa jẹ́ àmà ọ̀wọ́n ń béèrè pé bo ni náà wà ẹ̀yin gẹ́gẹ́ bíi researcher ẹsẹ research níbo níná wà ẹsẹ lọbẹ iná ìsàlẹ̀sàlẹ̀ ló ń wà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àlùjáná òkèlókè ló ń wà ọlọ́run ọba ní kalla inna kitab al-fujjari làṣẹ sijjin ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń wí o ìwé àwọn ọ̀daràn nínú sijjin ló wà. Ibn Abbas radiyallahu anhu òní ní sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ẹlẹ́keje ibẹ̀ ni sijin ibẹ̀ ni náwà ẹ̀ wá ni ẹ kó lọ́lọ́run sọ wá sí náà hàn nàbì sallallahu alaihi wasallam tó akí sàlẹ̀ sàlẹ̀ lọ́wà ṣèbí ńgbà tá nàbì lọ sókè òkè lọ́lọ́ iná sì wà ńlẹ̀ ẹ̀sìn ni wọ́n fi náà hàn á sọ pé ntọ́jẹ mọ́rọ̀ ọlọ́run kìí ṣe bí ọ̀rọ̀ èèyàn nǹkan ọ̀bá àti ẹ̀wà níbikíbi ọlọ́run lè gbé wá fi hàn nabi muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ṣe bókè lálọ́ lọ àbí ẹ̀kọ́ ni àbí sàlẹ̀ lọ́wọ́ lọ òkè lọ́lọ́ àti rí ntọ́wà ń sàlẹ̀ gbòkè ọ̀rọ̀rùn àbí ọ̀rọ̀ àmọ́ kò rọrùn láti rí ntọ́wà lókè láti sàlẹ̀ sá dáwọ́ sí rálì jẹ́nà nìsí àmọ́ tó bá wà lókè ìwọ rí wa ránṣẹ́ so bẹ́ẹ̀ náà nítorí láti òkè náà lọ́lọ́run ti fi hàn pé nánu tọ́lọ́ sì gbé súnmọ́ kí ni tó lé mbẹ́ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. ǹjẹ́ tá a láti máa bi tẹ́ná wà tọ́ eléyìí ò túmọ̀ sí pé o lè wádìí kan wá rìnrìn àjò lọ bẹ̀ rí bẹ́ẹ̀ o kò túmọ̀ sí bẹ́ẹ̀ yẹn o. ó wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lánàá bí wọn Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nípa àrìn àjò tẹ́mi máa rìn lẹ́yìn ìgbà tẹ́mi bá bọ́ lára ẹni tó kú Ànábì ní ẹ̀rí kèfèrí fa idha qubidat nafsuhu tí màlẹ́kà bá gba ẹ̀mí rẹ̀ wa dhuhiba biha ila babil ard tí wọ́n á gbé ẹ̀mí tí wọ́n á gbé lọ sí ibi tí ojú lẹ̀kùnlẹ̀ wà lẹ̀kùnlẹ̀ tá a wà yìí àwọn màlẹ́kà ó gbé lọ bẹ̀ yaqulu hazanatul ard àwọn màlẹ́kà tí wọ́n ń ṣọ́ ojú lẹ̀kùnlẹ̀ wọ́n sọ yìí pé ma wajadna rihan antana min hadihi àwọn ògbóòrùn kan rí o tí ń rùn burúkú bí irú òórùn tẹ́mi yìí rùn ọlọ́dà kò sànù wa. fatabilogo bi a ilal ọrùdẹ sọfúnla àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ agbè lọ́wọ́ máa gbé lọ́wọ́ máa gbé lọ́wọ́ tí wọ́n fi gbé days ilẹ̀ tó jẹ́jù sínú lẹ̀ ibẹ̀ wọ́n máa mú ẹ̀mí àwọn kèfèrí lọ. alimami abu abdullahi alhakim àti ibn hibban àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde ó sì gún régé ta lẹni tí ọmọ abẹ nínú ná láéláé nínú àwọn ọmọ aná ọlọmọ sì wá lọmọ abẹ ẹ tẹ́wọ́ kẹ́ gba àwọn ẹni tí ọmọ abẹ nínú ná láéláé tí ò ní jáde alákọ̀ọ́kọ́ al-kuffar àwọn aláìgbàgbọ́ gbogbo ẹni tó bá kú sórí pípọ̀ gba anabi sallallahu alaihi wasallam gbọ́ kò ṣe ìsìláàmù kú àwọn ni ó ṣe kíni àwọn ni ọmọ abẹ nínú ná láéláé ó kọ̀ yóò wò máa jẹ́ ìlànà yòówù ó lè máa tọ̀ ibi yòówù ó lè máa gbé ẹni yòówù ó lè jọ́ga rẹ̀ tó bá ti lè kú pé gba ìsìláàmù lẹ́sìn kò gba Ànábì sallallahu alayhi wa sallam gbọ́ irun wọn kò sọ àrùn alákọ̀ọ́kọ́ nù ọmọ ẹbẹ nù ná láéláé àwọn èèyàn oríṣi kejì al-mushrikuna àwọn tí wọ́n tún lékele wọ́n ṣe ìgbàgbọ́ sí islam wọ́n tún wá ń sìn nǹkan míì tó yàtọ̀ sí Allah àwọn eléyà ni mushrikun wọ́n sá ìgbàgbọ́ wọ́n tún wá ń sìn nǹkan míì tó yàtọ̀ sí Allah àwọn mushrikun àwọn náà máa bẹ nínú láéláé àwọn èèyàn oríṣi kẹta tí ó tún máa bẹ nínú ná láéláé àwọn ni almunafikun àwọn alágàbàǹgẹ̀rẹ̀ olùjọ́díjẹ́ sọ kò sí imáàni lọ́kàn wọn ṣùgbọ́n ni wọ́n ń gbé hàn aráyé àìgbàgbọ́ ló wà lọ́kàn wọn wọn kì í gbé hàn láéláé àwọn eléyìí àwọn náà máa bẹ nù náà láéláé àwọn èèyàn oríṣi kẹrin táwọn náà tún wọná àwọn náà làwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tọ́ba ti dọ́gbìn dal qiyama anabi ti sọ ọ dárúkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá bíi zina bíi ká bíi ká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alaihi wasallam sọ pé tẹnìkan nínú yín bá ṣe láwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé kò sọ yẹn di kèfèrí lópin ìgbà tí wọ́n bá ti sọ pé Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọ bí ẹni tí ń mutí kò di kèfèrí àfi tó bá sọ tí ní halali fún un ló di kèfèrí èèyàn wá mutí kú ìgbà tí mutí láyé o ọ̀rẹ́ nìna lẹ́gbàá tí Islam ní ká nẹni tó bá mutí torí pé ń gbèrú Nàìjíríà ń bì tún èlò fún Ọlọ́run ọwọ́ àròkó mu jẹ ni. bọba amújẹlá yọ ọmújẹlá kìyàm bẹ́ẹ̀ náà ni baba zina ó ṣe zina titi abẹ́ fi di kó gé sínú zina torí lẹni tí máa lọ bá aláṣẹ́wó tẹ́lẹ̀ ngbàtí ọ̀hún abá ńlẹ̀ ó tún mú ẹni tó jẹ́ pé alámúlétì rẹ̀ ńlẹ̀ aṣẹ́wó ó mú ngùn aṣẹ́wó rẹ̀ tuntun ajẹ́ normal customer wa dé kò tí ì di sínú ṣòkòtò ló ń bá mú lọ́ba sọ́wọ́ tó ń yà kò tó ń yà torí ìyàtọ̀ náà bá ní ká fi jẹ́ oní ẹni ká sọ lóko pàtó báyìí kó ti níyàwó tẹ́lẹ̀ àbí kó sì máa jẹ gbọ́gọ́gọ́rùn ká máa gbé pamọ́ lọ́dún kọ̀ọ̀kan lórí ìzìnà kọ̀ọ̀kan tí ó bá níyàwó kọ́ á jẹ gbogbo ìyà láyé anábì ní tó bá ti jọ́gbìn dà kìyàmà ẹni tó bá ti jìyà tiẹ̀ láyé fahuwa kasaratun la ìyàtọ̀ jẹun ọlọ́wọ́n bó fi pa ẹ̀ṣẹ̀ zìnà rẹ fún un yóò sì pa ẹ̀ṣẹ̀ ọtí rẹ fún yóò sì pa ẹ̀ṣẹ̀ irọ́ zina tó pa mọ́yàn yóò sì pa rẹ fún amẹ́ni tí ó jìyà láyé wọn ò bá wí láyé fa huwa tahta al-mashi'a yóò máa bẹ lábẹ́ pé bọ́lá ọba ṣe fẹ́ ni ó sọ̀rọ̀ rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam in sha'a ghafara lahu wa in Ọlọ́run Ọlọ́run foríjì pé fi tani wàá bí Ọlọ́run léèrè pé àwọn eléyìí lẹ́tọ̀ọ́ sí ya ẹsìn ni wọn lọ máa lọ léèkẹ kò sẹ́ni tó tó ẹrú tí ó bí lè rí tó bá fi àjẹ wọn ẹnìkan sọ pé ah, wọn lọ títí lẹ́gbẹ̀ẹ́ ìsìláàmù wọn pé kíni tó bá ni fi wọn so ètò Ọlọ́run bàbá ni ó wù wọ nánà ẹnìkan ìbọlọ ń wí jẹ ọ ó wù wọ nánà fún tó sì ṣe ni ó ṣe nù náà tó mọ ọgọ́rùn ọdún yóò pé pérépéré kí ó fi jìyà wọn kó òun tó jáde sẹ́ẹ̀mà tó mu wọn ná ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ sẹ́ẹ̀mà tí ó mu jáde ìmánì rẹ̀ torí pé gbọ́ lọ́nkọ́ sì gba nabi Muhammad sallallahu alayhi wa sallam kó sì ṣe islam kù náà làá ṣe ń sọ yìí pé alẹ́ ní tó kú mùsùlùmí kú oríire kódà kó ṣe pé o ti lọ tọ́náwó òní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé wọ́n tún yọ àwọn kúrò nínú náà wọ́n padà kó wọn sálì jẹ̀nà. yàtọ̀ sí wọn wọ́n máa mùsùlùmí wọ́n sì mara rẹ̀ lọ́sẹ̀ bọ́ àwọn eléyìí kí lórúkọ wọn munafikun gẹ́gẹ́ bó ṣe wà láwùjọ yorùbá yìí sàṣẹ èèyàn àfàwọn tó lọ́wọ́ bá bá sànù ńlọ́jẹ́ pé islam nìkan ni wọ́n ń ṣe ni wọ́n ń ṣe wá mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ ń wá mọ́ṣáláṣí tó ṣe pé kò gbọ́ lọ́ngbọ́ wàláì torí pé tẹ́ bá lè bá wọlé rẹ̀ títí débi tí ń sùn ẹ rí i pé déédéé bi ìgbèrí rẹ̀ báyìí déédéé bi ti ń gbórí sí nínú yàrá rẹ yóò tún gbé àmì sí pé olóògbó ni lò olóògbó ni lò Limited tó bá kú ẹ pé àwọn kan wà tí wọ́n láwọn gorí lọ tó gbogbo irú àwọn ilé yẹn sọ pé múnáfìkì ni ìgbà táwọn máa ní ọ̀sẹ̀ bọ mùsùlùmí làwọn à ń pè so irú àwọn ilé yẹn ni ẹ gbọ́ bí táwọn padà sí tọ́ ọlọ́ni wàhádà allahu almunafiqin walmunafiqati walkusaara naara jahannama khalidina fiha iya xasbuhum wàlàcanahum allah wàlàhum cadaabu muqim nínú àwọn ẹ̀rí tí fi hàn apá àwọn eléyìí ọmọ abẹ́ nuna láéláé ti ṣe àdéhùn fún àwọn mùnáfìkì lọ́kùnrin àtàwọn mùnáfìkì lóbìnrin àti gbogbo àwọn kèfèrí lápapọ̀ ikú wọn wọ náà jahannam inú rẹ̀ ni wọ́n máa bẹ láéláé iná yìí tó wọn o ọlọ́run sì máa làánà wọn náà ẹ̀ àti pé ìyà tí kì í yáyàn nígbà kan ń bẹ fún wọn ìyà tí kì í yáyàn nígbà kan ń bẹ fún wọn bẹ. bákan náà ọlọ́run tó sọ nípa àwọn ọ̀sẹ̀ bọ́ ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba kò ní sórí jẹ́ nìkan tó kú sórí pé ń ṣẹbọ sọ́lọ̀ ṣùgbọ́n tẹ́sẹ̀ téèyàn ṣẹ̀kù tí o bá ti tó ìṣẹ́bọ sọ́lọ̀ tó bá wu ọlọ́run ó lè ṣàforíjì fún yàn gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe ṣáájú ipe ẹni tó ṣẹ lọ lẹ́sẹ̀ tí o tó ìṣẹ́bọ sọ́lọ̀ kọ̀ wá jìyà rẹ̀ láyé tó fi kú yóò mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ pé bọ́bá ṣe wu ọlọ́run lọ́lọ́run ó ṣe pẹ̀lú ẹ̀ tó bá wu ó lè foríjì kó ní kó máa lọ àlùjánnà láì jìyà tó bá sì wù ó lè pé kó wọn lọ fi sí nánà. tọ́ nínú ná báwo lójú àwọn ọmọ náà báwo lójú àwọn ọmọ náà rí nínú náà lódodo níjọ́ gbẹndé alukiyama àwọn ẹni tọ́lọ̀ wọn bá bá là wọn ríran wò àwọn ọmọ náà alukur'ani sàlàyé lóríṣiríṣi bó lójú wọn rí nínú ọ̀kan nínú àwọn àyà ọlọ́run sàlàyé pójú wọn mùsùlùmọ́dẹ́ ojú wọn dúdú bó lójú wọn bá tó rí inú náà ni inú náà wọn wà ẹnu kí tí náà bá jó nǹkan bá wù títí gbóni ọ̀dà ṣé funfun ni ọ̀jẹ̀ ni àbí dúdú dúdú náà ni ọ̀jẹ̀ ọlọ́ni wa yawmal qiyamati tara alladhina kafaru tara alladhina kadhabu ala Allahi wujuhuhum muswadda alaysa fi jahannama mathwal lil mutakabbirin ọlọ́ni jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wàá rí àwọn ẹni tó ṣe kí wọ́n pe Ọlọ́run ọba nírọ́ ojú wọn dúdú ní kirikiri ṣebí ibùgbé ń bẹ nínú jahannam fáwọn olùgbéraga ojú wọn ó dúdú eléyìí ọ̀kan nù ẹlẹ́kejì alukurani tún fi hàn wá pé ojú àwọn ọmọ aná eruku ní òkun bẹ̀ yóò mú eruku ní kẹrí ọlọ́ni wa wujuhun yawma idhin 'alayha ghabarah tarhaquha qatarah ulaika humul kafaratul fajara ọlọ́ni àwọn ojú kan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alukiyama alayha ghabara eruku ni ó kún bẹ́ẹ̀ yóò mú eku ni túrú tarhaquha qatara ọlọ́ni òkùnkùn òkùnkùn bíríkìtì ibẹ̀ lójú ọ̀daràn. أولئك هم الكفرة الفجرة الله ni àwọn kèfèrí ni o àwọn ọ̀daràn àwọn kèfèrí nìyẹn àwọn ọ̀daràn nínú ìròyìn òun náà tún ni àlùbọ́sọ̀rọ̀ àlùbọ́sọ̀rọ̀ bí rojú kókókó bẹ́ẹ̀ lójú wọn rì ọlọ́ni wa wujuhun yawma'idhin basira àwọn ojú kan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama basira wọn rò kókókó ní.